bisimilahi rahmani rahim tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin tí ò lè ṣiṣẹ́ dáadáa àbí tí ò fẹ́ ṣiṣẹ́ mọ́ àbí tó ti kọṣẹ́ pátápátá tí ò lè báyàwó ẹ̀ ṣeré ìfẹ́ mọ́ àbẹ́ni tó yẹ pé oògùn tá ń sọ yóò tún ṣiṣẹ́ alẹ oògùn tá ń sọ yóò ń ṣiṣẹ́ ìdákọ́lẹ̀ àwọn àìsàn tó máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin tí òkín lè ṣiṣẹ́ mọ́ ó lọ́wọ́ ayé nú ni àbí náṣọ́rà tó yẹ pé nǹkan ọmọkùnrin kò lè pàfọ́ọ̀mù mọ́ dáadáa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 Mm, egbòogi láti India láti China láti Arab country àti láfíríkà wa even prophetic medicine wà ń bẹ black seed wà nù kan tá a fi ṣe ó dẹ̀ gba láàbù kọjá ó wà approve láti inú lab látọ̀dọ̀ àwọn science so egbòogi tó dáa ni láti kojú èké nínú àìsàn àmọ́ lọ́hùn lọ́ba tó ń fa àìsàn ṣẹ̀dá ọlọ́run ba mú àìsàn kúrò fẹ́ dáa gbogbo ẹ̀yin tẹ́ bá ń lò ó bí sinilahi ta'ala pẹ̀lú ìyọ̀dá ọlọ́run insha Allah rahman yóò máa bá yín lára mu gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń kọ́mẹ̀ntì lórí ẹ̀ pé ó ń ṣiṣẹ́ ọlọ́run ọba ló ń ṣiṣẹ́ ń bẹ̀ kì í ṣe gbogbo egbòogi ta kó sínú ẹ̀ ló ń ṣiṣẹ́ ọlọ́run ọba ló ń dún bẹ̀ bíyàn ké gbòogi gan-an láti sánmọ̀ tọ́lọ́run ọba ò bá ní lọ́wọ́ ọlọ́run ọba ló fàṣẹ sí ọlọ́run ọba ló láṣẹ lọ́dọ̀ ìnàlẹ̀ ìzátàlélẹ́ ìjẹ̀mí àn gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ gbìyànjú kẹgẹ́tọ̀ lè wọn àyí ó lọ́wọ́ ayé nú ni àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni a ti lo sí kò lọ́ ní ayé ń dà láàmú ni ẹ get all in one by Sheikh Afagba national apps à ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní nàìjíríà by at rate of fifteen thousand naira ẹ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine gbogbo ẹnikẹ́ni tí ìdákọ́lẹ̀ bá ń ṣe dà láàmú abẹ́ni tí nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ dáadáa bóyá wọ́n mu ni bóyá wọ́n ṣe nǹkan kan ni tí ó lè súnmọ́ ìyàwó ẹ̀ dáadáa tí ó lè perform dáadáa ẹ gbìyànjú ẹ bá wa gẹ́ẹ̀tì ìwo ìgalà ẹyọ kan ìwo ẹ̀tù ẹyọ kan ewé àti egbò igi ọ̀pẹ ẹ wá bá wa gẹ́ẹ̀tì àlùgbàǹkó àlùgbàǹkó tá a mọ̀ sí èso ọ̀gọ̀rọ̀ pẹ̀lú odidi atare kan ẹ jó o pọ̀ tẹ bá ti jó bí sinilahi ta'ala ẹ wá pín sí méjì ẹ po ìdá kan mọ́ ọṣẹ ìdá kejì tó kù ẹ máa fi fọ ẹ̀kọ mu ọṣẹ yẹn yóò máa fi fọ nǹkan ọmọkùnrin ẹ̀ ìdákejì tó kù yóò máa fi mu ẹ̀kọ ẹ̀rí ìwo ìgalà kan ìwo ẹ̀tù kan ewé àti egbò igi àgbọn pẹ̀lú èso àlùgbàǹkó ọ̀gọ̀rọ̀ má sàlámù ẹ̀ lálẹ́ kọ́ yìí.